أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Ilé iṣẹ́ kí ará ọgbẹ́ púpọ̀ fún ọlọ́run, a lè tọrọ ìkẹ́ àti ìjẹ̀fà tàbí sọ́lọ́lá ẹ̀lọ́sọ́rọ̀ wá sí à ń ṣe wàlímọ̀ à ń ṣe áfúlà à ń ṣe tààfíì gbogbo wá sí báyẹn kò gbọdọ̀ gùn tó bá ti ń gùn sòyá rí ọ padà sí kí ni yóò di àgọ̀ ọ̀yọ́dọ̀ báwọn wá sí pé alẹ́lẹ́tọ̀ kan public lecture ẹ bá ti wá bẹ́ẹ̀ mọ̀ fún ń bọ̀ wá sí mo kọ́kọ́ bẹ lọ́hùn àfáà wa bẹ̀rẹ̀ báyìí tí wọ́n kọ́ àwọn ọmọ yìí ọlọ́jọ́ tẹ́mi wọ́n gùn lórí dáadáa àtìbẹ̀rù ọlọ́run mo bẹ lọ́run rizikọ́n wá fẹ́ àárín àlàálá ń tọ́jú bá ń mọ̀ bá ọ̀rọ̀ kan fi ọlọ́ba ní ṣe pàápàá mo tọ́ bẹ lọ́run fólé ẹ̀kọ́ yìí ọlọ́run jù òkú láíláà mo bẹ lọ́run fún gbogbo àwọn ọmọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ yìí ọlọ́run jẹun oṣù orílẹ̀ ayé àtọ̀run mo bẹ lọ́n fẹ́ yẹn òbí tẹ́ǹtọ́ máa jọ sílé ẹ̀kọ́ yìí ọlọ́run jẹ ìjèrè àwọn ọmọ yín láyé àtọ̀ mo tún bẹ lọ́n fẹ́ yẹn òbí ọlọ́run máa bò ní láti rí tẹ́ẹ̀tì lè máa ṣe ojúṣe yín wàlàdá ìnà màdì ẹ̀ẹ́bùn ṣe àlékún ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín mo wá bẹ ọlọ́run gbogbo àwọn táǹkọ́ wọn lẹ́sìn ọjọ́ pé àmì sẹ́ni ìlú ká kọ́ wọn lọ ọlọ́jẹ́ kọ́rọ̀ wọn lọ lójútù rẹ̀. àwọn ẹ̀mí bá bá sọ̀rọ̀ kálẹ̀ ẹ̀ka ẹ̀rù tí wọ́n yá àhánàkùnmọ̀lá àhìn ètò rẹ̀ ẹ̀yìn ẹ̀bí wá o gbogbo táǹkọ́ wa ń ké ọlọ́mọ ti oṣù wa o oore ti àpẹẹrẹ èèyàn o ọlọ́run jẹ́ kí ìbẹ̀rẹ̀ mọ́ wá wọn ká máa kọ́lé ká máa ra mọ́tò ká máa lọ ájì ká máa lọ ìmúra gbogbo táwọn èèyàn ṣe ń dáadáa jẹ́ máa ibi tẹ́ ẹ bá ti rí kan nínú àwọn àfáàní kalẹ̀ ọgbọ́dọ̀ kí wọn dọ̀túrù wa Muhyiddin adémọlá abdulsalam àwọn náà wà ní kalẹ̀ ọlọ́bàdìlọ rẹ̀ ní wọn àmì bàbá wa àgbà ní mádùlá ọlọ́bàdìlọ kún ìkẹ́ rẹ̀ fún wọn náà sàárè wọ́n ṣe wọn lẹ́rú tó jẹ ní àfáàní ilé ẹ̀kọ́ mádùlá ọlọ́bàdìlọ dáhùn àti ọ̀fẹ́ dáhùn gbogbo àwọn ẹ̀ka mádùlá

ọ̀dà ẹ̀jẹ̀ ti béèrè question lọ́wọ́ yín fáwọn ànàbí ọlọ́run fẹ́ẹ̀ rò pé dj àbáwọn ọmọ tí ń kọrin kí àbáwọn content creators lórí social media fẹ́ẹ̀ rò báwọn ni wọ́n rí ànàbí ọlọ́run fánàbí àsálà ṣé báyìí lòmú wa ṣé ẹsẹ̀ ẹ̀fà lòmú wa ṣé wèrè òní lóko ṣé lànàbí àsálà mú wa ṣé ká máa gé orí ẹ̀yìn lànàbí mú wa ṣé ká máa pa láǹgbá ti àdúgbò lànàbí mú wa.

tí wọ́n rẹ àwọn ọmọ kan ní tẹ́rìbíyà àwọn àfọ́ àtàn ṣe dáwà tán pa àwọn èèyàn lọ sọ́dọ̀ ọlọ́run àwọn tó lólé àdàbí nù kéèzerú àwọn àfọ́ àtàn mú jẹ́ òní tí wọ́n ká pé ìyàmà lọ́wọ́ kéèzerú àwọn ìtànmú sọ́pa ábúsá ní ìlú wa ń bẹ̀ tó gé orí rẹ̀ tó gé gbogbo ẹ̀ àwọn eléyìí òrùlé àdàbí wọ́n ló lè irú wọn wá pọ̀ káàkiri la fẹ́ bá àwọn àfá àtà bá wá rólé ànàbí ọlọ́run ẹ̀yìn èèyàn ọmọ ìwà wọ̀ ṣùgbọ́n lọ́run tá ń bá iṣẹ́ òun ni òjì òṣù wa kìí ṣe báyé tóbi wa ṣùgbọ́n táyé bá rọ àwọn àfá àtà nǹkan ọmọ lẹ́sìn náà tó bá rọ wà káwọn ọmọ lẹ́sìn náà ọrẹ ní ibẹ̀

àbá wà láìpọ́ bá ti pé àbó orí ìkàjẹ̀ yóò fẹ́ ẹ̀kọ́ ọmọ tí ó wò ní lọ ó lè máa tún jà lára ní ọ̀rẹ́ rẹ̀ kó túbọ̀ ìkà tí ó sọ kó. lẹ́gbọ́n mi fatuwa kí lọ́kẹ́ ẹ̀yin òbí lórí bí àwọn àròlé àná bí ọ̀nà bí wò ṣe ní dìdàkudà o lórí bí wò ṣe ní kọfẹ́ ọlọ́run bí àwọn àfáà yóò bí ẹ̀yin tọ́rọ wọn sí náà fẹ́ rí alákọ̀ọ́kọ́ tó gbogbo àwọn òbí òun ni ká àwọn ọmọ wa ká kó wọn lọ fáwọn àáfàá tí wọ́n jẹ́ àròlé ànábí ọlọ́run ẹ̀jẹ̀ yìí òbí ẹgbọ́n mi dáadáa o ẹ má kó ọmọ yín lọ àáfàá tí ọmọ ọkọ ọmọ ṣe ń yín bá fẹ́ dolóògùn ẹbẹ̀ ọmọ mùsùlùmí ẹlẹ́bọ nǹkan àkọ́kọ́ tó kàn yẹ mú lọ́dọ̀ àwọn afẹ́ ẹni ọlọ́ irú ẹ̀ lè fàáfà àwọn ọkùnrin báyìí ti pè wọ́n ká àwọn fúra lé wọ́n á fúra lé sórí wọ́n kéde lárúbáwá wọ́n kọ́ta òye ti fi kíù ẹ̀kọ́ máwọn ọmọ ẹni lọ ẹ̀rọ náà yọ àáfàá àwọn ọmọ rẹ̀ àdúrà burúkú ọlọ́run tó kéde yọ àáfàá àwọn ọmọ rẹ̀ àdúrà tí mo pè àdúrà burúkú tí ọ̀dà wàláì ìfẹ́ mi jẹ́ dùmọ̀ bàbá àtẹ̀lẹ́ tó bí mi bàbá mi ò ní gbogbo ọmọ mi lọ́kùnrin mo ti sọ́lá ìgbà yìí lẹ́kọ̀ọ́ bàbá mi ò ní gbogbo ọmọ mi lọ́kùnrin lóde ìmọ̀ akéwù ìmọ̀ àwẹ̀ eléyìí tí yóò wúlò ọlọ́run bá ń fi mọ̀ wá mo máa ń sọ fún àwọn tó fún mi pé èmi rọ̀ sí ìdájú ìwé mo jẹ́ kan nínú dáwà tùràbí àṣì ara àdúrà bàbá mi tó gbà nílé aago kan òru bàbá mi ò ti jíjẹ́ ọmọ ìgbàdúrà gbogbo ọmọ rẹ lọ́kàn ìlóde ìmọ̀ kéwú ìmọ̀ àwè eléyìí tí ó wúlò ọlọ́ba fi mọ̀ wọn márùn-ún bàbá mi lóde lọ́jẹ́lẹ̀ àdúgbò tún ilé ẹ̀sẹ̀ tí palangba kì í sẹ́lẹ̀ yóò bí ẹ kó àwọn ọmọ yín lọ́wọ́ kẹ́kọ̀ọ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ gbọ́dọ̀ náwó lórí báwọn ọmọ ẹ̀rọ ṣètò ní mímọ̀ ìjọba ẹ̀gbọ́n mi dáadáa ẹ gbọ́dọ̀ náwó owó àti ìkúnlọ́wọ́ míì lórí báwọn ọmọ ẹ̀rọ ṣètò ní mímọ̀ ok èmi ní skul mo tó nílé ìkéwù leave of books ìwé ẹyọ kan bẹ nínú ìwé tá à ń lò ní eight thousand five hundred jẹ́ bẹ́ẹ̀ ló mọ̀ pé. thousand. hourly ìdàdí lílé kéwú gbogbo a àti olú ó ti jẹ́ 8,500 ìjọba gbogbo tí àtàwárí ìdàdí olú ọjọ́ èlò jẹ́wọ́n 8,500 ìwé kan nínú ìtọ́nà sùkú òsì ọdẹ ẹ̀sẹ̀sì 1 ẹlọ́bẹ̀rẹ̀ tó lọ́wọ́ tàwọn àràbí ó kẹ́ni o kankan ìwé ẹ̀yọ́ kan tọ́nà ẹ̀sẹ̀sì 1 ó sì jẹ́ lò 8,500 oní two five wà oní five thousand four two àwọn ìwé skul tó kéré ní ìsìlámù ní tí ó tọ́ bẹ́ẹ̀ kéékèèké báyìí one thousand one two one five àwọn kẹ́kẹ́ àbọ̀ ní sí ọwọ́ bọ́ọ̀dì owó ilé lift of flowers àìmọye òbí ni ẹ rà fọmọ lift of books òbí máa rà fọmọ ẹ̀rọ sùkúlù private school provider ni àwọn provider abẹ́jẹ́ ẹ̀yìn òbí pa ẹ̀yìn náà yàrá ẹ̀ máa jẹ́ wá sọ̀rọ̀ ṣe láyé ni ẹ Emma will ní o ní sùkú the uniform méjì pẹ̀lú in the lò normal uniform at the price area Sports wear mi ò máa máa ṣe máa ni mo mọ school uniform mẹ́fà ni wọ́n one lò àwọn ọmọ ìsìnkú onífọ́ọ̀mù márùn-ún onímẹ́rin ìgbọ́ iláyé sọ́ọ̀dé ìwé níbo lọ́wọ́ àná dìṣánárì ẹ̀ẹ́dì sunday ìwé àná tó yá ní sùkú ọmọ yìí wọ́n díẹ̀ tó àrùn yọ́ra yúnífọ́ọ̀mù márùn-ún yọ́ra yúnífọ́ọ̀mù méjì yọ́ra eh, eh, sportwear yọ́ra friday wear níbo friday wear wà ló gbọ́rọ̀ ṣé wọ́n sọ pé yúnífọ́ọ̀mù kò wọ́n jí èmi tó pa ìtọ́ òṣùkú lọ sọ̀rọ̀ yìí àǹdọ́gbọ́n rẹ̀ ní jẹ àárí prọ́fíìtì lórí yúnífọ́ọ̀mù àárí prọ́fíìtì lórí kíni o friday rà ẹnì kan ní kìlẹ̀ ìdá ń sọ̀rọ̀ báyìí lọ wá ní kí n parọ́ àfáàlè mi nà ó àtúntà spọ́ọ̀tù rà dọ́kùnrin ọ̀sọ́lọ́mọ̀ òní wọ yúnífọ́ọ̀mù òṣùkú ìdè spọ́ọ̀tù ọ̀pọ̀lọpọ̀ spọ́ọ̀tù rà ní ọ̀tà kòtọ́lọ̀ bàbẹ̀ bíi lẹ́tọ̀ ọdún pàtàkì ọmọ bí wọ́sọ ẹ̀wọ́ gbogbo ọmọ rẹ̀ ń ta ọmọ wọ́sọ gbogbo ara lẹ̀ pa tẹ́tọ̀ náà nù àìmọye fúùdù sùn nílẹ̀ páàkì dìré páàkì dẹ̀gbé completely páàkì kú òmìnir fún ọdún tó lọ́n bàbá bí torí owó torí ayé ẹ̀yìn òdì náà lẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ́ ọmọ yóò là ń fọ́ ìdúgbò yà ọmọ yóò gbogbo ọmọ wa yọ bàbá yìí àwọn ọmọdé òyìn kéré tùpá àwọn ọmọ sẹ́kọ̀ọ́ ti kọ́ ọmọ ẹ̀dẹ̀ àwọn ìpínlẹ̀ yìí fọ́ọ̀tù wẹ́ẹ̀ gbòòdì àná fọ́ọ̀tù ẹ̀rọ wà kan ẹ̀tọ́ pé wọ́n mọ̀ wẹ́lẹ́ o eléyìí àtàlẹ́ bá ń sùn ẹ̀rọ ńlá gbogbo ẹ̀. yúnífọ́ọ̀mù lè ké wò mélòó lọ́ra. gbogbo àwọn nǹkan yìí wà láì tá a bá díwájú ọlọ́run fáàrò máa lè bọ́ lọ́dọ̀ ọlọ́pàá yìí. kí èèyàn bá ti pé ìjọba tó ń tàbí ẹ máa wọ báyìí èṣù ẹ máa wọlé o sísẹ́ẹ̀mù wọn wà ọmọ lu ọdún kan àbọ̀dún méjì ẹ máa wọlé ó lè nọ̀ọ̀sù one nọ̀ọ̀sù ọwọ́ abẹ́ bọ́ sí primary one ẹ̀yin òbí ẹbẹ̀ wọ́n náà o ẹ̀ ń ṣe graduate àbẹ́ ẹ̀ ṣe graduate ẹgbẹ́ rẹ̀ yìí wù lẹ́pọ̀ bí i náà ẹ̀ ń ṣe graduate àbẹ́ ẹ̀ ṣe graduate náà sì wọ̀ sí kí ni primary one alẹ́ yìí ìjọba àwọn àbẹ̀bẹ̀ lọ ní àwọn àgbẹ̀ inú kákòókò ìtòdò ọmọ ẹ̀ ní ṣe náà lẹ́yìn ọdún mẹ́rin àti ún ló ṣe graduate ọfẹ́ fún ìfọ́márì lọ sí kí ni js one fẹ́ bá mi lọ kí lẹ tó tẹ́lẹ̀ ọjà máa graduate ó di mélòó àwọn ọ̀dà ìfọ̀mọ̀ èèyàn bá mi lọ ó di mélòó ẹ̀yìn òbí lẹ́gbẹ̀ẹ́ dáhùn ó di mélòó ó di méjì ọmọ yìí tó lọ́dún mẹ́ta js one js two js three yọ wọ̀ tẹ̀tẹ̀ sọ àǹjẹ́ mọ́ kí ni ètò ṣe graduate graduate fan kèésì fan yìí máa kiri ọmọ yìí tó lọ́dún mẹ́ta ss one jẹ̀mọ́ kí ní ètò ṣe graduate graduation lè ṣe jẹ̀mọ́ òṣìṣẹ́ mẹ́rin ẹ̀sọ̀wọ́ graduate ẹ̀sọ̀wọ́ certificate owó testimonial ọ̀sọ̀ ní graduate gown jẹ́mọ́ ẹlẹ́tọ̀ olùbàdàn àwọn mùsùlùmí are you serious with Allah wà láì sọ́rọ̀ ọlọ́run gẹ́gẹ́ ní tùmọ̀ sí wà láì gbogbo bá wọn ń ṣe yìí tọ́jẹ́ tayé ara lá ń ṣe lọ tó bá ti wá kàfọ́ lọ àrí ẹgbà rẹ̀ jẹ́mọ́ ẹ̀gbọ́ mi ọ̀tọ̀ à ń sanwó ikú bí ìdí mọ̀nsọ́rọ̀ àkọ́tọ́ lọ private school tí mo bẹ́ẹ̀ yẹn lọ public school náà wọ́n jẹ́ ń ṣe dáa ní wọ́n kẹ̀kọ́ pàǹsẹ̀ mi torí ìjọba ọ̀gbọ́dọ̀ bá wọn mú ibo ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ àwọn ọmọ ètò ìnáwó fẹ́kọ̀ọ́ wọn ọyẹ ká máa ṣe ẹ wá máa gbọ́ mi ẹ̀rín òbí ní sùkúù báwọn máa ń lọ wọ́n pè ní nípa ní òkúndé ṣé mo máa ń kókúndé wà ní òjì kí ni wọ́n bẹ̀rẹ̀ lókúndé ẹgbẹ́ wò ní ohun ẹgbẹ́ wò wà láì ní ṣùkú tèmi àwọn tí bàbá ń gba ẹ̀bọ̀ lókúndé èdè ìpòpà ikọ́ ìlúfẹ́ ni wọ́n dára ẹ̀ òun ti fowó oṣù yìí àwọn òbí ó kó drinks mílíkì dìpàjẹ́ǹtì ẹ̀ẹ́dẹ̀ ṣíìtì oríṣiríṣi ẹ̀bọ̀ wà láì káàṣì owó kò wá fáwọn títà lókùnrin wọ́n wà pé bóòlù ọmọ ẹgbẹ́ ṣe làṣìlì ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ àjọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn títà ló ti rò pé imú rẹ̀ kún imú rẹ̀ imú rẹ̀ dì etí rẹ̀ fálá á sọ̀rọ̀ lẹ́yìn ìta bá wá ń lọ ẹgbẹ́ bìnú àǹtí two thousand ẹgbẹ́ bìnú ọ̀nkú dìtàjẹ́ǹtì ẹgbẹ́ bìnú ètò òbí mílíìkì òfòǹde ẹgbẹ́ ìta àrùn ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ báwọn ẹ̀ àfáàníyàn ẹ̀yìn ọ̀dà àbáwà tá ń kọ̀ mọ́lẹ́sì àwọn àròlé ànàbí ẹgbẹ́ tó ju ẹ pàwá kù àwọn onídìí mílíìkì táwọn ọmọ òbí àwọn onídìí ìbàjẹ́ǹtì táàbì bọ̀sọ́ ń lé wọn mẹ́rìnmọ́rẹ́ tó gbé epo pupa wá epo pupa epo pupa bí bá ń a lọ à mo ní wọn lọ ọlọ́jọ́ ìlú ẹgbẹ́ lè bá wọn àbá náà epo pupa ló fún dé àwọn àtẹ̀tẹ̀ kó kan bàbá àwọn ọmọ yìí wọ́n yóò tẹ̀lé epo ọyìn kan bẹ̀ ní epo tọ́wá ló wá mo ti fi bẹ́ẹ̀ náà lò five litre wa aláwọ̀ tó tó gbé epo pupa. sẹ́yìn bá lò five litre fún ìyàrá àdúgbò ẹgbẹ́ iye táwọn sọ̀ jẹ́. gbogbo bẹ́ẹ̀ ló ń ṣubú ilé ìpapò kọ̀wé tó lè tẹ̀lé kó sàìtọ́ lòun náà. ṣùgbọ́n bí wọ́n sọ fún ilé pé ẹ̀ nífẹ̀ẹ́ àwa àròlé àná àwa bá ń spread the standard sọ̀rọ̀ láàrin ọ̀tá làmúwa ẹni tó bí wọn pa wá kámọ̀ ìdánù tó di olóòtútù kámọ̀ sọ̀rọ̀ òde tó bá lóyún ládùúgbò àwọn òsì lè ṣe bẹ́ẹ̀. kí ló wá kan gbogbo wa ẹ mọ̀ dùn òde òkúté kí bá béèrè béèrè bí ọ̀pọ̀lọpọ̀ wa máa fẹ́ èmi ni ó ń fẹ́ lì. german àwọn ìsáàfù lọ́ka wọn wọn wá ń ké wàhálà ìdábẹ̀rù ọlọ́run fáwọn máa ń fún wọn ní nǹkan rọ̀mọ̀bọ́ọ̀nù àti léyá jẹmọ́ ìfẹ́ǹbá mi àwọn àfáàtàn káwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ tọ́jà lórí ànàbí nǹkan àwẹ̀ àti léyá fáwọn pọ̀ tí ò fáwẹ̀ tí sì léyá ẹ̀kọ́ wa àgbàdo lóko wa ń gbàgbàdo a ní sọ́pọ̀lọ́sì kan lọ́ba fún ìtàǹsù ten thousand sáǹtì rẹ̀ owó ilé ìfẹ́ sáǹtì lásìkò kíra sáǹtì lásìkò aṣọ àǹkárá yìí mo rí bọ́dà bá lọ gbé ọ̀pá márùn-ún bá fún ìtàǹsù táwọn ilé oṣù tí mo ti mẹ́wàá fún ìtàǹsù òfin ọ̀rẹ́ agbádá àwọn náà ló kó fẹ́ sí ó fẹ́ lò ó ẹnì kan wọlé kò sí làwọn àǹfààní tó bá ti dìbà òkú ẹ̀ iná ẹ̀ la fi sọ pé àlọ́ ọ̀pá àwọn àròlé àmàdìrì sọ́lọ́lọ́ àríwá sọ́lá ṣé ẹni sọ ọba wa ńlá nìyẹn dáadáa báyìí sáwọn tí ń káwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run máa lù bàbá àtòmí máa ń ṣe lẹ́wọ̀n àwọn tí bàbá mi ń pe egungun èkú tán wọn bẹ láyé wà láì bàbá àti mọ́jọ́ ọ̀rọ̀ sáwọn àbá àkótópọ̀ lọ́pẹ̀lẹ́ yìí ní sọ léèké ìwọ̀n bàbá wa náà ṣe kéré èyí táwa náà lè ṣe à ń ṣe fáwọn àbá wa wọ́n bẹ láyé wò ó ṣùgbọ́n mo rẹ̀ ẹ̀yin òbí ẹ kúlé ẹ̀kọ́ ìlọ́wọ́ ẹ má jẹ̀lé ẹ̀kọ́ ìhòòkù gbogbo ọ̀nà tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ lè fi kún lọ́wọ́ òun ẹ̀ fi kún lọ́wọ́ ní ìparí fẹ́ nígbà ní ìwọ́n ní kú fẹ́ ní ṣe kí ni ni mo rí ya tààwà náà alàlùdúrì wà takuwa wà látàáwà náà alàlùdísní wà lọ́dọ̀dọ̀wà ọlọ́run ní ẹ kóra yín lọ́wọ́ lórí dáadáa àtìbẹ̀wò ọlọ́run ẹ má kóra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ọ̀tá sẹ́rí àwọn ilé kí ó nílẹ̀ Yorùbá kódà wọn lè tó tàwọn rò pé wọ́n ga wọ́n tóbi torí pé wọ́n ti lo ọjọ́ tó pọ̀ ni lẹ́bù tí wọ́n wà ìkọlọ yẹn kan wà ọ̀nà kan ti dìbẹ̀ lọ. òbí mélòó ni ń ronú pé kí ni mo fẹ́ ṣe mo ti fẹ́ ládọ̀ fẹ́ lọ́gbọ́n tó fẹ́ ládọ̀ sí o. àwọn orin kan bẹ tó lè tọ̀dọ̀ ẹ̀yin òbí bọ́ sílé eke tọ́jẹ́ pé ẹ̀yin ọ̀tàrà lé eke ń sọ oríire ilé eke wọ̀tàrà yín máa lo òkè àjọ wa dọ́dọ̀ ọlọ́run àjọ sórí plus orí ire tí ọ̀nà agbára láàrin ọ̀ṣẹ́ àkọ́kọ́ à ń pè nǹkan kan ní wá kúfù dr mọ́ìsí wa bí o àwọn tó bá tí ó dé lọ́wọ́ máa gbọ́ mi dáadáa o fẹ́ẹ̀rí mo wá bá ṣe jókòó lù àwọn fẹ́ wọ dáàbò náà máa kọ̀nà wọ ẹ̀tọ́ fẹ́ wọ dáàbò náà máa ẹ̀tọ́ fẹ́ wọ náà sáà rí wọn ọlọ́run lọ wá bí ẹja àtàlà ń lòun láì tàbí fẹ́ wá lùjá náà lọ wá ọ̀nà wọn èdè gán náà wọ́n pọ̀yà àti máa gbogbo ìdánwò ọlọ́run já wọ̀ jẹ́mọ́ sọ́yẹ ká pọn nílẹ̀ lóògbé àbí òye sọ́yẹ ká ránṣẹ́ ilé àbí òye ká ránṣẹ́ ilé ṣé kankan bẹ̀ táwọn fáwọn pé lẹ́wọ́ kùtù ẹ̀dá ó lẹ́yìn èkéní mo fi jẹ ọlọ́run gbogbo tó bá jáde bẹ̀ ẹ máa lò fọ́lọ́run Bẹ̀bẹ̀ aláwọ̀ èèyàn wá Saudi Arabia ní Kuwait ní Malaysia ní Qatar àtàwọn kọ́ńtì ní àwọn àkọ́sára síbi wọ́n kọ̀ọ̀kan aṣú wọ́n kọ̀ọ̀kan wọ́n gbẹ̀bọ̀ òun wọ́n gbẹ̀kẹ̀ ìgbà wọ́n ọ̀dẹ̀dẹ̀ bí ìlú wọn àwọn bá lò gbogbo tó bá jáde bẹ̀rẹ̀ náà lè fọ́tọ̀lọ́ owó tẹ̀ bá ilẹ̀ plọ́ọ̀tì márùn kan bẹ̀ àbí mẹ́ta kan bẹ̀ tí mo nílé bẹ̀rù mo tó lójú gbogbo dọ́tẹ̀ ẹ bá ń lò tí lára lò wọn fá nínú bàárẹ̀ àtijọ́ mi gbè ìjọba ẹ̀ wá ṣe bẹ́ẹ̀. a lè nínú àwọn òbí lẹ́yìn káfí kankan ju ọlọ́run pé ó kí lára lò wọn bá mi àwọn ọmọ sàárè kẹ̀yìn yà ń kọ́ kárí àwọn charitable project jọba ẹ̀kọ́ mi dáadáa o kálíwò ẹ̀yìn òbí pé mo fẹ́ kan àga mo sábà lọ bó mo kan àga mẹ́wàá àga mẹ́wàá mo kàn fún lé kéwì. èmi o mo ra whiteboard márùn-ún fún lé kéwì. èmi jẹnẹrétọ̀ ni mo gbé fún lé kéwì yìí ṣèbá aláwọn nǹkan tó jẹ́ pé ìjọ tó bá sì ń lò ládọ́rùn bá wà ní ìsàárè ta ló ṣe bẹ́ẹ̀ náà wà. òkè ta nínú wọn pé nínú àwọn stars àbábẹ̀rẹ̀ ìfura mọ́ mọ̀ táwọn ènìyàn kan náà ń kọ́ àwọn ọmọ àbáwọn ènìyàn kan dáwọ́ dáwọ́ àwọn ẹ̀kọ́ ni àwọn ènìyàn kan ọ̀dà ń gbà lóṣù tọ́lọ̀ ń bá ní kí wà láyé màá máa san sálárì wọn tí n bá kú bá káwọn lọ́nà ilé iṣẹ́ mi ti jẹ́ ilé iṣẹ́ báyìí àti bẹ́ẹ̀ kọ́ kí n bá wà láyé nìkan torí kí n bá ti kú ìdí mo sílẹ̀ sókè ní òdìdógó èèmọ̀ sanwó ìbáwọ̀ méjì jẹ́mọ̀ ìbáwọ̀ nínú wọn sáàrí ni wọ́n pẹ́ ẹwọ́bìnrin èrè èrè sanwó ìbáàmù máa mọ́ sanwó méjì fẹ́ lọ́wọ́ òru kan fún àwọn ọmọ tí wáyé òkè ọmọ tí ò ní bàbá sáà nínú àwọn ọmọ ìlú jẹ́ ń sọ fún ọmọ wọn ń sọ fún àwọn tó sún wọn ni wà láì ní sùkú ọ̀dọ̀ ní ní mo fi wọn àwọn orphans àwọn ọmọ òrukàn táwọn ọmọ àyà kan sanwó wọn àtàkùn omi tí mò ń sọ̀rọ̀ lẹ́yìn tí mo rántí wọ́n lé ní twenty wọ́n lé ní ogún àwọn kan ní sanwó wọn àwọn tí sanwó wọn bí a ti ń sábà ẹ̀kú sàáwà lọ́hálà níbí rí wà láì wọ́n dẹ̀ ọlọ́jọ́ máa dáa fún ọ̀pọ̀ ọ̀rọ̀ wọn dáa láyé láyé. ó kẹ̀ tí wọ́n bá tọ́ wọn ní ìlú nínú àwọn ọmọ yẹn wọ́n ní wọ́n dàrú táwọn náà fi ẹbá ń dìtì náà tàbí káwọn náà bá àfáà tí wọ́n máa fi aláǹgbàgbó wọn fẹ́. ìlú ìlú àwọn tí wọ́n wá ń sọ yìí ìkánjọ́ kan ọ̀fẹ́ wà láti Lagos mo wá fẹ́ fi ọmọ tó ń sọ ọ́ ní sàá àdóbìnrin àdóbìnrin àwọn ìlà àwọn ọmọ bẹ́ẹ̀ ń sọ wẹ́ẹ́ bá nílé wà láwọn bẹ́ẹ̀ wọn tó ìdí nàìjíríà títí ọmọ òun kan èmi kàn ń bọ́ fún mi. tí wọn bá sọ wọn ṣàlùfẹ́ àwọn ọmọ yẹn wọlé wọlé ìdúró ni wọn kò sanwó ìdájọ́ yóò sanwó wáyé yóò sanwó yóò yóò yóò ọjà nínú ilé ọmọ márùn wà sí àǹtóṣíkọ́ àbàlá òṣèlú ẹjá òdáadáa ọlọ́wọ́ bá lọ subhanahu wa ta'ala alhamdu ashhadu an la ilaha illa allah wa rahmatullahi wa barakatuh